نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 adúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ó ní a máa sẹ̀mí dọjọ́ tòní tó fún aláǹfààní àti lè tó padà kójọpọ̀ nínú mọ́síláṣí alápọ̀lẹ̀ láti tẹ̀síwájú nínú tafsiri wa ti alkùránì alápọ̀lẹ̀ pẹ̀lú gọ́lọ̀ lónìí agbèrè láti bẹ̀rẹ̀ sóràtùlmá ìdá ìyẹn ni súra karùn-ún nínú àwọn súra alukur'ani bí wọ́n ti to alukur'ani ṣùgbọ́n kó tó di pé a bẹ̀rẹ̀ ọ̀làlàyé lórí súra náà yóò dá kí a tún pàkíyèsí ara wa ká tún rárá wa létí bí ọjọ́ sí ń lọ lórí wa o ẹ rí i pé bí ìgbà tó jẹ́ lánàá ni abẹ̀rẹ̀ àwẹ̀ bí ìgbà tó jẹ́ lánàá ni wọ́n ní rọmọdọ́nà bẹ̀rẹ̀ ńlá bá débi pé rọmọdọ́nà ń parí lọ. ìdá kan nù ìdá mẹ́ta ló kù ìdá méjì nù ìdá mẹ́ta ti parí ó ti kọjá ní nítorí ẹ̀kọ́ ní kálukú bíra rẹ̀ léèrè náà ni pé láti gba rọmọbọ́nà ti bẹ̀rẹ̀ kí ni iṣẹ́ gidi tí mo gbèsè ǹjẹ́ tí mo ṣe láti bẹ̀rẹ̀ rọmọbọ́nà débi tá a bá dé yóò jẹ́ ń rí ìyọnu ọlọ́run ìyẹn ni pé ǹjẹ́ sẹ́ tí mo ṣe. tọ́ba jẹ́ mi gan máa gbé sórí òṣùwọ̀n fúnra mi láì ṣàbòsí fórí ara mi ǹjẹ́ sẹ́yìn yóò mú mi rí ìyọnu ọlọ́run bí yóò mú mi jẹ́ kan nú àwọn ẹni tí ọlọ́run ọbọ̀ bọ́ òkun náà kúrò lọ́rùn wọn tí ó sọ wọn dọ̀mọ àlìjá àǹfààní pé rọmọdọ́nà báyàn láyé òun náà ní pé kó ṣiṣẹ́ aláàdá tó pọ̀ kọ́rí pé òun tiraka òun gbìyànjú sójú ọ̀nà tọ́lọ̀wọ̀n ọba àṣetí rọmọdọ́nà bá báyàn láyé tírú ẹni bẹ́ẹ̀ kọjá àǹfààní àti ṣiṣẹ́ rí. irú ẹni bẹ́ẹ̀ pàdánù pòfò kọlòní ọlọ́mọdé apádánù kọmọdé apòfò anabi sallallahu alayhi wa sallam ibi malayika jibirilu ọbẹ̀ lọ́n pé gbogbo ẹni tí rọmọdánà bá bá láyé tí ò ṣiṣẹ́ tọ́lọ̀ wọn bó fi dárí nínú oṣù náà tí fi parí jibirilu bẹ́ lọ́n pé kọ́lọ̀ wọn bó lérú ẹrú bẹ́ẹ̀ òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam ti sàmì rẹ̀ nítorí di eléyìí ramadan ni lọ ǹjẹ́ o ti ṣiṣẹ́ tó ń wò pé ó ṣeé ṣe àbí lọ́dọ̀ tiẹ̀ náà ó ń gbọ́ lọ́kàn rẹ pé o tọ́lọ̀ bó fi dárí jẹun tàbá tibẹ̀ àwẹ̀ ti bẹ̀rẹ̀ bó ń ṣe ń ṣe ìtẹ̀mí rẹ káwé tó dé bẹ́ẹ̀ náà ló ń ṣe dì sí i kọ́níkálukú rẹ̀ léèrè. ibo mo ku ka to si ke ntira ka ti sa tun to lo lopin igba ti osu ramadana ti o ba ti jade mo lanfani ati ti se ri topo nu ramadana o nitori dele ọjọ ọràn yẹn lórí oníkálukú kọmọ ìbíra rẹ léèrè lóòrèkóòrè wípé ṣé mò ń ṣiṣẹ́ tó yẹ ramadan àbí ń ṣe àbí kí mò ń fásitì mi ṣe gan inú ramadan torí ẹlòmíì kò sí tọkàn ẹlòmíì rò pé èyí tí jẹ́ kó fúyẹ́ lẹ́mìí òun òun náà ní pé kọ́ mọ wòran ọlọ́kọ̀ ọ̀jọ̀ kan ni ọmọ wò ní rò Ah, ìdààmú àwẹ̀ kó lọ́kùn láì kò bíra rẹ̀ léèrè pé in tí mò ń wo ìjẹ́ láàdá mò ń rí ní àbẹ́sẹ̀ tí láàdá wọn ń kọ fún mi ní àbídàkejì rẹ̀ àbó kéré jù bí wọn kọ láàdá fún mi bí wọn kọ ẹsẹ́ ẹlẹ́ fún mi ọdẹ mi náà lójú pé kìí ṣe láàdá wọn kọ fún mi nínú tí mò ń wo yìí àbùrọ̀ wa fi àsìkò ṣòfò pàápàá jùlọ ní oṣù ramadan nítorí délé ká gbìyànjú kárí pé a ṣàtúnṣe ká gbìyànjú kárí pé àdèrè wọn bá díẹ̀ tó kù nínú oṣù ramadan ó ṣe ṣe fa kí ramadan mi wọn má bà láyé o èyí tó kù náà ká lò dáadáa kọ́ ló ṣe wá ní ọ̀kan nú àwọn ẹrú rẹ̀ tọ́lọ̀ wọn bó ṣe wọn lọ́mọ àdìjẹ́nà tí ó yọ wọn kò nu ọmọ náà ọlọ́ọ̀bọ̀ bàdìkì ọlá ni. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أوفوا بالعقود أحلت لكم بهيمة الأنعام غير محل الصيد وأنتم حرم إن الله يحكم ما يريد الله بابا عليك يا أيها الذين آمنوا gbogbo ẹni tí ọba fẹ́ kó ikọ̀ yọ máa jẹ́ tiẹ̀ kọ́ tẹ́tí kọ́ gbọ́ gbogbo ẹni tó bá fẹ́ kó wọn máa jẹ́ kan nínú àwọn olùgbàgbọ́ òdodo kọ́tẹ́ tí kọ́ abdullahi bin Mas'ud. rọ́dí allahu ta'ala an ó ní gbogbo ògbà tí ọlọ́run bá bá ti ní mo pe ẹ̀yin olùgbàgbọ́ òdodo ìwọ gẹ́gẹ́ mùsùlùmí ọ̀ọ́yá tẹ́tí kọ́ tẹ́tí tí ó tẹ̀yìn rẹ̀ wá torí inú kọjá pé iṣẹ́ rẹ̀ kan lọ́lọ́run ọba fẹ́ sọ fún ọ kó o tètè lọ sí tàbí ọlọ́run ọba fẹ́ kọ dínà rẹ̀ àbọ̀ fẹ́ kọ̀ fún ọ láti ṣiṣẹ́ kan kó o lè bá tètè jìnnà sí. nítorí ìdílé ọlọ́ọ̀bá ni yá ayé wàlúùdínà ámànù mo pe ẹ̀yin olùgbàgbọ́ òdodo ọlọ́ọ̀bá ni awufu bil uqud ọlọ́ọ̀bá ni mo pè yín kẹ́ ẹ pé ìyẹn ni pé al uqud àdéhùn abdullahi bin abbas ọ̀rọ̀dí allahu ta'ala anhu wọ́n ni tá a gbé alérò pẹ̀lú alùkúdì láyé òun náà ni pé alùhud òun náà ni àdéhùn gbogbo ntẹ́ ẹ bá ti ṣe ládéhùn kẹ́ ẹ yá mú ṣe wọ́n ni aya ìtì ń tọ́ka sínú kọ́dà afa ibnu jarir atọ́bari rahimahullahu ta'ala ó lẹ́nu àwọn olùmọ́kó lórí pé alfobil ọkọ́dì bí ń túmọ̀ sí ká pé àdéhùn ọlọ́run ọba pa láṣẹ lórí pé ká pé àdéhùn torí pé yóò bí wá léèrè àdéhùn jọ gbẹ̀ndẹ̀ alkiyama iná láhàdà kaná mas'ula gbogbo àdéhùn tó ṣe ọlọ́ọ̀bù bí ọ léèrè so pé àdéhùn àbí ò pé àdéhùn gbogbo ẹni tí kò bá pé àdéhùn dájúdájú kọ́ mọ̀ pé òun lẹ́jọ́ tí ó rò wájú ọlọ́run ọba ń jọ gbẹ̀ndẹ̀ alkiyama àdéhùn yìí ó sì pín sórí sí méjì àdéhùn tó ṣe láàrin ìrì àtọ́ lọ́hùn àtàdéhùn tó wá láàrin ìrì àtọ́ mẹ̀dẹ́nìyàn àdéhùn tá a ṣe ní àárín wa àtọ́ lọ́hùn ọ̀nà ni pé a ti dá mọ́jẹ́mù lórí pé tá a bá délé ayé ọlọ́run ọba nìkan láàjọsí fún un ọlọ́run bá sọ ilé fún wa ní alukur'ani ká mọ̀ bá kọ́lé bá àmàdìjọ́ ọ̀gbẹ̀ndẹ̀ alkiyama kẹ́dọ̀ ọmọ sọ pé mi ọmọ kò mọ sàdéhùn kan à ń takoro ìyàwó malkiyama ti iná kúnna àn hada ọ̀fìlì ẹ̀ mọ́ sọ pé tọ́ eré ọlọ́run bá wọ́ ọ̀rán tí mọ́ pa sàdéhùn ọlọ́run bá gbogbo ọmọ ẹ̀dẹ́ nìyẹn pátá síwájú kí á tó rán ádámọ̀ kí ádámọ̀ tó sọ̀kalẹ̀ gbogbo ohun tí ó tara rẹ̀ jáde akóyin jáde lára rẹ̀ ọlọ́run ọba ni ẹ wá dá mọ́jẹ́mú pé tẹ́ ẹ bá délé ayé ọlọ́run ọba nìkan lẹ́ẹ̀jọ́ sí fún gbogbo wa la dá mọ́jẹ́mú wájú ọlọ́run ibi tá a bá délé ayé ọlọ́run ọba nìkan láàjọ sí fún ṣùgbọ́n ní tó súnmọ́ jù náà ni pé àrántì èdè ní ìtàkùrá nìkan náà wà létí ẹ ti dá gbogbo ọmọ ẹ̀dẹ́ nìyẹn pátá tí ó tara ànábì àdámọ̀ ọlọ́run ọba ti bí wọlé rí alẹ́ ṣe nǹkan míì wá àti ẹ̀tún jọ́sí fún yàtọ̀ sọ́lọ̀ kọlu bàlá ṣẹ̀hídìnà wọ́n lè rí ọlọ́run ọba adẹ́rì ìwọ gan lọ́lọ́run ọba wa ìwọ nìkan lọ́lọ́run ọba wa ọlọ́run ọba láti lè fún yín ni pé à ń tẹ̀kúrú yẹ́wò malkiyamati innakuna anhada gafilin kẹ máa sọ pé ǹjẹ́ ọ̀gbẹ́ndì alkiyama tọ́lọ́run bá ní kí ló dé tẹ́ fi jọ́sí fún kàmíà yàtọ̀ sọ́lọ̀ ìbẹ́ ti sàdéhùn láàrin yàtọ̀ lọ́hùn kẹ máa mọ sọ pé àwa ti gbàgbé ilé o àrùn tí àdéhùn yìí ìdílé tọ́lọ́ bá fi sọ ká lẹ́nu alukọ̀rá ni kẹ máa ká nítorí ìdílé ọlọ́ọ̀bù bí wá léèrè àdéhùn yìí ẹlẹ́ẹ̀kejì ọ̀nà ni àdéhùn tó ṣẹlẹ̀ láàrin wa àti àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn gbogbo ẹni tẹ́ ẹjọ́ dòwò pọ̀ tẹ́ ẹjọ́ dámọ́jẹ́mù tẹ́ ẹjọ́ sàdéhùn ọjọ́ ọ̀ràn àyàn lórí kó má dẹ̀hùn ọjọ́ ọ̀ràn àyàn lórí rẹ kọ́ mádẹ̀hùn ìṣẹ̀tọ́rọ́ lọ́bù ọ léèrè nípa àdéhùn tó dá tó musẹ̀ èyí tó bá jẹ́ pé ọ̀sà àdéhùn rẹ̀ ó ju agbára rẹ lọ ìwọ ẹ̀ńtà ìwọ àti ẹ̀ńtì ẹ̀tọ́ sàdéhùn tètè fi tó létí kọ́ wá àwíjàre pé tó o nílé pé àdéhùn kó sì mọ̀ bẹ́ẹ̀ àmọ́ sàdéhùn kọ́ sì lọ bẹ́ẹ̀ eléyìí ṣe wa mùsùlùmí ìwà mùnáfíkì ni ọ̀nà ni pé ìdá wàhádà àkàlàfà tọ́ba sàdéhùn kò ní má déhùn sẹ́ nítorí délé ọlọ́ọ̀bá pálásẹ̀ wípé ká mú àdéhùn sẹ́ ọlọ́ọ̀bọ̀ bá àlékí ọlá ó ń ya àwọn ẹni tó jẹ́ pé wọn kì í ya àdéhùn wàlẹ́dínà ìyànkùdún àhàdàláhì mi bá rí mi tàkì wọ́n yẹ kọ́ọ̀rún àmọ́ amúrọ̀láhù bí ayé sọ́lá ọ̀láìka ọlọ́ọ̀bọ̀ bá àlékí ọlá ọ bá àwọn ẹnìkan wí lórí pé wọ́n máa ya àdéhùn ìtọ́lọ̀ wọn bá bá tí wọ́n bọ́ ọlọ́ọ̀ bá ṣe ládéhùn lẹ́yìn ìgbà wọn wọ́n ti fòǹtẹ̀tẹ̀ pé á pé àdéhùn yìí wọ́n sì yẹ àdéhùn náà ọlọ́ba ni dájúdájú rú àwọn ẹni bẹ́ẹ̀ làwọn tí wọ́n pàdánù wọn pòfò wọn ò tẹ̀lé àti ọlọ́run ọba nítorí ìdílé ọjọ́ náà yẹn lórí wa ká máa pé àdéhùn fi bẹ̀rẹ̀ sóra yìí ọlọ́ba ni yáyọ lẹ́dínà amọ̀nù áwòfù ọlọ́ba ni ẹ wọ́n ní nǹkan mẹ́fà ní eléyìí kó sínú torí pé alukud lẹ́yìn ìgbà tí ń túmọ̀ sádéhùn ń sì tún túmọ̀ sí pé gbogbo contract ta ṣe láàrin lágbájá àti làkàṣègbè bọ́yá láàrin ara contract ni bọ́yá aya rẹ̀ ni lówó contract ni bọ́yá afẹ́ rẹ̀ ni aṣọ ìgì contract ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ó ní àdéhùn tọ́lọ́ ọba ní amúṣẹ́ ń bí ó ní lórí nǹkan mẹ́fà ni ó ní yíyà sítẹ̀tù àwọn nǹkan mẹ́fà ni aláwọ̀kọ́ ahadùlá àdéhùn wa láàrin wa àtọ́lọ̀ gẹ́gẹ́ bá a ṣe ṣe kiri o bá ṣe ṣàlàyé rẹ̀ wà ákdùl half àbí hilaf àti ìntọ́jọ́mọ́ májẹ̀mú tá a ṣe lórí pé lágbájá àti làkàtìgbè nígbà àjàhìrí àwọn ẹni tó fara jọ bẹ́ẹ̀ àjọ wa búra ní èdè yorùbá ń gbá mi wọn sọ pé wọn jọ wá múlẹ̀ lórí pé á dáàbòbò ọ dáàbòbò wa eléyìí náà olóòbí ọ léèrè ńgbà ìbá ti jẹ ṣe mọ́jẹ̀mú pẹ̀lú wọn tẹ́ ẹ ti jọ sàdéhùn ẹlẹ́ẹ̀kejì àwàádú àṣàríkà ọ̀nà ni òwò tẹ́yàn méjì dápọ̀ tí wọ́n ṣàdéhùn bọ́yá àjọ kan partnership in generally in a general term oní pé èèyàn méjì wọ́n dówó pọ̀ bọ́yá àjọ ṣiṣẹ́ àjọ sí ṣọ́ọ̀bù ó mùyẹ báyọ̀ èmi náà mùyẹ báyọ̀ àjọ máa ṣiṣẹ́ ẹni wọ́n ń pè ní ṣẹ́ríkà tàbí abẹ́rẹ̀ mùdọ́rọ́bà máa wọ̀ kásẹ̀ mọ́jẹ́mù lórí pé èmi ó gbowó lẹ̀ ìwọ fi ṣiṣẹ́ bá a ṣe mọ péré ni ẹni tó gbowó lẹ̀ òun ò ní patisipéètì directly níbi iṣẹ́ náà ẹni tí ọmọ ṣiṣẹ́ òun ò gbowó lẹ̀ wọ́n àjọṣe mọ́ jẹ́mu bó òun ṣe mọ péré lè tíṣẹ́ rí àfaramọ́ èyí tíṣẹ́ rí ọkọ̀ àfaramọ́ náà ni pé kọjá pé èrè tá àti rì ká ti fi òdiwọ̀n sí ìpẹ́tọ̀ lóṣooṣù o iye báyìí lọ́mọ mú wa ṣẹ̀rí ọ̀fara mélòó ìdíṣẹ́rí àfaramọ́ ni pé àjọ péré tí mo bá fún ọ ní hundred thousand naira pé kọ́ ọmọ fi ṣòwò àjọ àgírí pé lọ́síọ́sí àjọ mọ́ péré èrè tá àjọ mọ́ pín a gbọ́dọ̀ define rẹ̀ by percentage ni a gbọ́dọ̀ wà specific ìpẹ́tọ̀ ọmọ fowó ìṣòwò ní gbogbo ọ̀sẹ̀ ọmọ mú èrè gbogbo èrè tó bá rí kò sí tọ́kàn mi àmọ́ mú one thousand naira wa ṣẹ̀rí ọ̀fara mílíọ̀n torí pé n tó súnmọ́ ni pé àbùsí ọ wà àrìn rẹ̀ torí pé lọ́sẹ̀ tó bá fọkàn sí pé yóò rere one thousand lọ́sẹ̀ tí ọba rere one thousand lọ́sẹ̀ bó lẹ́sìn mọ̀ sí yóò di wàhálà and then tó bá fọkàn sí pé profit uh, i mean business yìí kò kọ̀ wá much profitable ìgbé àbọ̀yá gan ni ó fi máa rí tó tó five thousand lọ́sẹ̀ àwọn kan kọ́sà mú one thousand wá ọlọ́run wá ní kọ́ bá máa rí nǹkan bíi ten thousand twenty thousand lóṣù lọ́sẹ̀ ṣẹgbẹ́ wàá lọ sẹlẹ̀ ṣẹ̀rí àyàn hàn percentage lẹ́yìn pé tọ̀ èmi ọ̀ máa mú èmi tí mo lówó for example mo gbà pé máa mú thirty percent ìwọ́n tó ń ṣiṣẹ́ máa mú seventy percent àbí sixty forty àbí fifty fifty bí ẹ bá ti àbírí ti láàrin ara yín gbogbo ilé àdéhùn ni contract lẹ́wọ̀ ọlọ́ọ̀bá ní ẹ pé àdéhùn náà ọlọ́ọ̀bá ní alfu bil'uqud wọ́n ní eléwà nù rẹ̀ akudu asharika kájọ dòwòpọ̀ ọlọ́ọ̀bá ti sọ fún wọn alukọ̀rá ni pé wà iná kàtíra mi alukọ̀lá tó ilẹ̀ yẹ́ bẹ̀rẹ̀ bàdúhùn alábàdín ilẹ̀ lẹ́dínà ámànú wa amílù sọ́ọ̀lì hàti wà kàlílù máhùn. ọ̀pọ̀ àwọn tí wọ́n jọ ń ṣe partnership níbi bísínẹ́sì apá kan máa fẹ́ yin apá kan jẹ eléyìí lọ́wọ́ pọ̀ jù yálà kẹ́ tó lówó ọ̀fẹ́ máa yẹn tí ń ṣiṣẹ́ jẹ àbẹ̀ tí ń ṣiṣẹ́ ọ̀fẹ́ máa yẹn tí ń ṣe kí ni o ẹ̀ tó lówó jẹ ọlọ́ọ̀bá ni tó pọ̀ jù ní tàbá sì wò reality sẹ̀mi wa bẹ́ẹ̀ náà ni kò wọ́pọ̀ kí èèyàn méjì ò dówó pọ̀ kí wọ́n túká láfíà ọ̀pọ̀ ọgbà bí ìjà bí ìjà ni máa tú wọn ká owó pè má owó ṣe lójútu má ọlọ́ba ni ilẹ̀lẹ́dí na amọ̀nù amílù sọ̀lì hajj àwọn tá a lọ́ọ̀bà dówó pọ̀ àti ni wọ́n dówó pọ̀ pẹ̀lú ọmọ àyá wọn tí wọn ò ní máa fẹ́ rẹ́ra wọn jẹ àwọn náà tí wọ́n gbọ́ ọlọ́run ọba gbọ́ tí wọ́n sì ṣiṣẹ́ rí àwọn tí máa ní ráyè lọ́kàn wọn ṣíṣe ọwọ́ wọn sì da bí wọ́n bá dówó pọ̀ wọn ò ní fẹ́ yanra wọn jẹ ṣùgbọ́n àwọn ilé ọlọ́ọ̀bá ni wọ́n kọ̀ lílo mọ́ ohun ṣùgbọ́n ilé ọ̀pọ̀ o irú àwọn ilé ọ̀pọ̀ náà ọmọ ẹ̀dẹ́ ènìyàn èyí tó fi jẹ́ pé advisably tó bá fẹ́ dówó pọ̀ pẹ̀lú tí ó ra make provision kan pé ó ṣeé ṣe kọ́yàn ọ̀jẹ̀ ẹni ò ní jẹ́ wàhálà ọ̀pọ̀ tó bá yàn ti da ẹ̀ adá tí pé kò lè yàn ọ̀jẹ̀ kọ́dà jẹ́ kan náà jáde tí ọba disappoint rẹ̀ bá yọ ọ̀yọ̀ lẹ́nu ìwọ́n mọ̀ fọkàn sí kówó ń lọ ń njẹ́ bá débi tẹ́ ti ṣèṣì rò báyìí ni wọ́n bá di ìpẹ́ ńkólólò nítorí ìdílé ọlọ́wọ́ bá ti sọ àyàfà àwọn díẹ̀ nítorí ìdílé àwọn olùmọ́ni ìpè àdéhùn tọ́lọ́wọ́ bá ní pé àdéhùn irú eléyìí náà wà ń bẹ̀ ti contract ọ̀dọ̀ ẹlẹ́kẹta ẹlẹ́kẹrin ó ní afdul bay òun náà ni òwò tó dáwà pọ̀ áátà ara mọ́jẹ̀mú ni mọ́ta fún ọ mọ́ra àti parí kọ́ńtrákìtì mi ìwọ̀n á ní títorí pé ńgbà mọ̀ fún ọ̀tá mọ̀ wá rẹ́ ni tó fún mi lówó tó ju tiẹ̀ lọ ìwọ̀n á dàrú gba ìntàmọ́ ṣẹ̀rí ọ̀faramọ́ tó ń ti pé ani tá à ń pè ní majlisu khiyar majlisu khiyar ọ̀nà ni pé both parties tí wọ́n dówó pọ̀ tí wọ́n tá tí wọ́n rà wọ́n ní option àti nullify contract yẹn bet on condition anabi ni maalam yatafaraka àbí maalam yaftarika kí wọ́n tó pínyà níbi wọ́n ti sòwò mọ́ta nǹkan mọ́ta lágbèjú ẹ̀ mọ́tọ́ kọ́ ifun ọ níyẹ báyìí èmi náà rà níyẹ báyìí wọ́n ti parí ọ̀rọ̀ ọ ti sanwó diara ndé ọba do ọba change decision pé káì wo ìrànlọ́kọ̀ yìí mọ́ abẹ́ntọ́ tọ́ ọkọ̀ pé káì wo ìntàfọ́ ọmọ sọ pọ́síbù àbí ọ̀pọ̀síbù lọ́dọ̀ àwọn olùmọ̀ anabi sọlá àyẹ̀sọ́lọ́mọ ni àwọn méjèèjì ní option láti nullify contract yẹn bet malam yaftari kan kí wọ́n tó yà làwọn olùmọ̀ wa bẹ̀rẹ̀ sí apá kan náà àwọn olùmọ̀ ní ìntà àgbàlérò pé kan tó yà ọ̀yẹ́ malam yaftariqa badanan tí wọn ọba ti yà ní tara ńgbà pariwo a wà lójú kan náà bóyá nǹkan mìíràn ti ń sọ ṣùgbọ́n sílù à ń bì kan náà ni mo bá tẹ́kì ìdí tíṣà ń pẹ́tọ̀ èmi ò ṣe mọ́ ṣe lọ́dọ̀ àwọn afáàkan ní pé ilé ìwọ̀n la gbà lérò ṣùgbọ́n tí ẹ bá mú kó ti jáde ó ti lọ ọwọ́ padà mọ́ pé ń rà mọ́ ọwọ́ padà wá pé ń rà mọ́ kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ torí pé wọ́n ti yà lára ṣùgbọ́n apákan náà àwọn olùmọ́nilá ń tà gbàdérò pẹ̀lú málàmì àfitárìká tí wọn bá ti yà òun náà ní pé filaswad níbi ọ̀rọ̀ tọrọ wọn tí wọn bá ti fọ̀rọ̀ gún bì kan wọ́n sì ń sówó yún un lọ wọn ò tí conclude ọ̀rọ̀ eléyìí wọ́n lé ẹ̀tọ́ àti sọ pé a ti àbá àtẹ̀mọ́ èyí yòówù ìbàjẹ́ gbogbo ìgbà tó bá fi lè jẹ́ pé wọ́n ti conclude òwò. kò lẹ́tọ̀ fẹ́nìkan nú àwọn méjèèjì kọ́ wá yẹ ipe mi ò se mọ́ ìmọ̀ sábà sẹlẹ̀ ń gbà mí ẹ̀ẹ́ntọ́ rajà lẹ́yìn ọ̀rẹ́ ìwọlé rọ abọ́yá tó ti ra ọ̀sán owó lọ bóde náà ọjà lọ́ba gbọ́ pé ọlọ́ba nàmbó mi ọba rí pé wọ́n fún un ní a price yọ àwọn pé ń rà mọ́ àwọn èèyàn púpọ̀ ti private tẹ́lẹ̀ kò ni ọ̀sà tàfẹ́lẹ̀ wọ́n sọ̀wọ́ tán láàárọ̀ kó tó di lọ́sàn lẹ́nu kaba ni ah, ọkọ̀ yẹn iye báyìí àti tirẹ̀ tí ó rà ní iye báyìí kọ́ ayárí pé ń tà mọ́ là kò sì ti ń jẹ́ bẹ́ẹ̀ gbogbo ilé ọwọ́ àánú pé áwòkù bèlò òkú ọwọ́ àánú pé ká pé àdéhùn ẹlẹ́kẹrin yẹ bí àfa aslam ṣe mú wa wọ́n òun náà ni ìdòwòpọ̀ tá a ṣe ti ipa afẹ́rẹ́ ẹni ìyẹn ni pé yìdì tá a so àdéhùn kan ni o àdéhùn kan la ṣe láàrin wa àtọ́ lọ́hùn àti láàrin wa àtọ́ mẹ́ẹ̀dẹ́ nìyẹn nínú ìjẹ́ pé gbogbo ẹni tí wọ́n bá so yìdì fún ọwọ́dọ̀ mọ gbogbo mọ́jẹ́mú tó wà lórí òun nínú ìjẹ́ pé àárín àwọn afá tí wọ́n bá so yìdì tí wọ́n máa fi sọ fún ẹni tí yọ gba ìjì ìpètọ̀ sẹ́ ẹ ti sọ fọ́kọ ìyàwó mọ́jẹ̀mú báyìí lọ́lọ́wọ́ bá ṣe lórí rẹ̀ yóò ṣe báyìí yóò ṣe báyìí yóò ṣe báyìí yóò ṣe báyìí lórí mọ́jẹ̀mú ìlà fífún níyàwó lórí mọ́jẹ̀mú ìlà sì fi so ìjì tọ́dọ́pá àdéhùn ni ìkànnú àwọn nǹkan wọ̀nyí tí ọba ilé ṣe yálà ntọ́jú ọmọtọ́jú tó ń jẹ ibi tí ó gbé ntí ó lò gẹ́gẹ́ bí làrúrí sẹ̀mí rẹ̀ àti ètò àlàáfíà rẹ̀ àti mọ̀ nípa ẹ̀sìn rẹ̀ gbogbo àwọn kan báyọ̀ náà yẹn lọ́jọ́ lórí ọkọ̀ o ọ̀ gbọ́dọ̀ fẹ́ yàwó lé kó gbé yàwó lé tí ó lè dànù kí torí kò sẹ́ńtọ́ kẹlòmíì ó lè kàwé tọ́pọ̀ o ṣùgbọ́n sọ́mẹ́sìn àbí ọ̀mẹ̀sìn kò sí ń tọ́kàn eléwà nù àwọn ẹni tí ọlọ́wọ́ tánàbí wọn wà nù àwọn tí àwọn pọ̀ jù nù náà o gẹ́gẹ́ bó ṣe wà nù rìwáyà kẹ́ńgbàtà nàbí sọlá àyè sẹlẹ̀mà sọ̀rọ̀ àwọn tí ìyá náà wọ́n pọ̀ jù wọ́n lè wà rìjáàlù ní sọ̀lú nà máàna àní inú àwọn àǹtí àwọn pọ̀ nù náà àwọn ọkùnrin kan tọ́jẹ́ pé wọ́n máa jọ kírun pẹ̀lú wa ìyẹn ní pé gbogbo gbìyànjú ẹ̀sìn wọ́n máa jọ ṣe wà ní sáà òhùn kàtìyàtùn àríyàtùn màìlàtùn mòmìlàtì ṣùgbọ́n àwọn ìyàwó wọn níhòòhò wọn rìn òun gbìyànjú ń ṣe tọ́lọ̀ ṣùgbọ́n kò sí tọ́kàn pẹ̀lú ìyàwó pé kọ́ máa bá tiẹ̀ kémi ọmọ bá tiẹ̀ là kó àǹfọ̀sẹ̀kùn wà àlékún náà rọ̀ lọ́wọ́ bá wí sọ́ra rí àtàwọn aya rẹ níbi iná nítorí délé ọ̀ràn àyàn lọ́jẹ́ lórí gbogbo baálé ẹnu àdéhùn pọ̀ fẹ́yàwó lófin islam ó náà ni pé ọgbọ́dọ̀ máa mójútó ẹ̀sìn rẹ̀ ọwọ́ àánú áwùfù bíi ọkùn ọwọ́ àánú àdéhùn tọ́lọ̀ ní apẹ́ o ọlọ́ọ̀bù bí wá léèrè o ẹlòmíì tẹ ẹ bá rí ti ń jà nù lé ìyàwó tètè dáná tẹ́ni kò fíjọ́ kan béèrè pé sẹ́ kírun rí gbogbo sẹ́ á wọlé ọwọlé lẹ́yìn ìṣá ọba àwọn tí wọ́n jókòó sẹ́ ti kí mọ́gíríbì àti kí ìṣá yìí wàhálà ẹlòmíì kò sẹ̀ rí kò sí tọ́kàn pẹ̀lú ẹ̀yìn sọ́njà rẹ̀ ti ṣe àbúndì ìtì ìṣe tẹ́ bá rí tọ́ da wàhálà alẹ́ ó délé wọn ìdáná tẹ́ni ntí da wàhálà àmọ́ pé wọn èkìrùn kò sínú ìṣirò sẹ́tì ẹ̀ là inú awúfó bẹ́lẹ̀ kóòdù torí pé wọ́n ni ni yorùbá fi bọ́ aso yìí àti akudu ni tá a so ni ọlọ́ọ̀bù bíyàn léèrè o nítorí délé bákan náà ọ wà lábẹ́ àníká wọn náà ni àwọn èso tí ó tara wọn jáde ní tọkọtaya ìyẹn ni pé àwọn ọmọ tí wọn mọ bí àdéhùn ọlọ́run ọba ni dáadáa gbọ̀n lórí yín kẹ́ tọ́jú o. ẹlẹ́kẹfà ọ̀nà akdul yemen ọ̀nà ni gbogbo ń tá a ṣe tá a búra lé lórí ọwọ́ àná mọ́jámù tá a gbọ́dọ̀ sọ wà láìtàláì báyìí mo fọlọ́ wọn bá búra lórí báyìí gbogbo ẹ̀ àdéhùn ni tọ́lọ̀ bó bíyàn léèrè wọ́n ní alphabet record ọlọ́ọ̀bá ní ẹ̀yọ́ olùgbàgbọ́ òdodo ẹ̀pẹ́ àdéhùn ọlọ́ọ̀bá wa ní ohillat lakum bahimatul an'am. ọlọ́run ọba ní inú ń tá a ṣe lẹ́tọ̀ọ́ fún yín ọlọ́ba bẹ̀rẹ̀ sí sàlàyé nípa àwọn ntọ́jẹ́ tó ká jẹ àti ntọ́jẹ́ ìwọ̀ ká jẹ ọ wà nù main theme sura yìí àwọn akílọ́tọ́ lófin ṣẹ̀rí àká jẹ àwọn akíni ọ̀tọ́ fún wa gẹ́gẹ́ bí mùsùlùmí ká jẹ gbogbo ẹ̀ àwọn sura yọ padà sí àwọn àlàyé lórí rẹ̀ bákan náà súra yìí yọ sàlàyé nípa àlùwàlá àtiwẹ́ jẹ́nàbà gẹ́gẹ́ bí májẹ̀mú tá a gbọ́dọ̀ mọ̀sẹ̀ kó tó di páálí kírun bákan náà nù súra yìí àwọn àlàyé ọ̀ wà lórí rẹ̀ nípa àwọn sẹ́ hajj àwọn àdájọ́ kan tó jọmọ́ hajj àti eh, by implication àti umra a rí àwọn àlàyé nínú súra yìí aya ìbákan náà súra yìí ọ̀tàbá eŋti sóràtún nìsáyì sọ̀rọ̀ nípa rẹ̀ nípa àwọn ọmọ israẹli àti bí wọ́n ṣe mú ànábì isa aleyhi salatu wa salam gbogbo ẹ̀ ń ṣàlá sóra yọ sálàyé nípa rẹ̀ ọlọ́ba ní ilẹ̀ tilẹ̀kùn bahimatul an'am àti àwọn ẹran kan tá ń pè ní bahimatul an'am àti wọn lẹ́tọ̀ àwọn olùbá bahimatul an'am òun náà ni ìtọ́jọ́mọ́ eh, ràkúmi lákọ̀ àti lábo màálù lákọ̀ àti lábo àti ewúrẹ́ àtàgùtàn gbogbo àwọn ilé ọlọ́ọ̀bá lóhùn sẹ́lẹ̀tọ̀ fún wa jíjẹ wọn ọlọ́ọ̀bá sẹ́lẹ̀tọ̀ nítorí ìdílé èdè tó jẹ́ pé inú tá a yọ zàká inú ẹran ẹran kò tá a fi yọ zàká àwọn tó dẹran àwọn mẹ́rin náà ní bahimatul anam ràkúmi lákọ̀ àti lábo màálù akọ̀ àtàbò àti ewúrẹ́ àtàgùntàn gbogbo àwọn eléyìí inú tí sẹ̀ríà ti fún wa ní ẹ̀tọ́ ní ká jẹ́ anabi sallallahu alayhi wa sallam ọsọ àwọn òfin tó pọ̀ lórí àwọn bahimatul an'am tó yẹ ká jẹ ṣùgbọ́n àlàyé yóò tún padà wá lórí rẹ̀ nípa ìtọ́lọ̀wọ̀n bá ṣe léèwọ̀ tá bẹ̀rẹ̀ sí ká ìtọ́lọ̀wọ̀n bá ṣe léèwọ̀ ńlá fi mọ́ pé yàtọ̀ sáwọn ilé àwọn yòókù jẹ́ tó jẹ́ tó àyàfà àwọn mítọ̀ wá nù hadith anabi sallallahu alayhi wa sallam nínú rẹ̀ anabi sọ fún wa pé èèwọ̀ lọ jẹ́ gbogbo ẹranko tó bá fi lè jẹ́ pé ó léyìn ọ̀gán jíjẹ ẹran rẹ̀ ti dèèwọ̀ ó léyìn ọ̀gán gẹ́gẹ́ bí bí olóńgbò gẹ́gẹ́ bí ajá gẹ́gẹ́ bí kìnìún ìkókò. E gbogbo àwọn ẹran yìí wọ́n lé yán ọ̀gàn èèwọ̀ lọ́jẹ́ lórí mùsùlùmí kọ́ jẹ́ o torí pé èyí tó súnmọ́ ni pé gbogbo ẹranko tó bá ti fi lè ní èrú èyí bẹ́ẹ̀ ì máa jẹran nítorí ìdílé ńgbà tí ń jẹran implication rẹ̀ ni pé ó lè jẹrin èèyàn tó rí so kọ̀tọ́ fún wọ kọ̀ jẹ́ ẹlẹ́ẹ̀kejì ni pé jíjẹran rẹ̀ ti ń jẹran in tó súnmọ́ tó náà ni pé in tó dé wọ̀ tí ọ̀yẹ́ kí wọ́n dé wọ́n jẹ́ papọ̀ mọ́ tí wọ́n náà bá sì dúọ́ jẹ́ torí pé ń jẹran nítorí ìdílé anabi sallallahu alayhi wa sallam ẹsẹ gbogbo eléyìí wọ̀ ìdí tó fi jẹ́ pé gbogbo ẹni tí ń jẹ bushmeat bushmeat ọ̀ya sọ́ra ẹ̀bọ́là tẹ̀ jẹ́ káwọn èèyàn kú sí bushmeat sàrẹ́ mi kò sí tó akẹ́ pé bushmeat là inú rẹ̀ gbogbo ẹranko anabi sallallahu alayhi wa sallam gbogbo ẹranko tó bá lé kanna tí fi mú bíi eagle anabi lè wọ̀ ní jíjẹ́ torí pé wọ́n wà wild gbogbo àwọn tó fi fẹ́ ra jọ wild animals ṣe ànábì ṣe lé wò ìpè ká jẹ and then bóyá inú e, e, ìtọ́kasí pa ànábì sọ̀rọ̀ láti sọ́lọ́mù òjíṣẹ́ ọlọ́run ọba ni gan ó fi hàn wá ọ̀pọ̀ ọ̀rọ̀ àwọn ẹranko yìí ni wọ́n mọ kárùn kárùn ọ̀pọ̀ ọ̀rọ̀ àwọn ẹranko bẹ́ẹ̀ àwọn ọmọ kárùn kárùn nítorí ìdí eléyìí tí wọ́n bá ń jẹ́ òun invite àrùn kárùn fúri ara rẹ ni ọlọ́ọ̀bá ní ọ̀hílẹ̀ tí lẹ́kùn bahimatul an'am ọlọ́ọ̀bá láti bahimatul an'am ilé ẹ̀tọ́ fún yín tá a bá wù ordinarily based on bá a ṣe tètè rí bá a ṣe tètè nílò gbogbo àwọn nǹkan wọn ọ̀rọ̀ ọ̀rùn fún wa ju àwọn ẹranko tó tá a sọ pé dé ìwọ̀ ìlọ ẹ máa wọ ikú mọ̀ lọ àti rágbò àti rí àgùntàn àti rí ewúrẹ́ àti rí màálù tí kò rọrùn tún fún kọ́ ọmọ wa àwọn nǹkan wàhálà ọ̀rọ̀rùn jù torí pé ọlọ́run ọba fẹ́ wa fún rọrùn àwọn náà ló sì ṣe ní kíni o ló ṣe wọ́n ní àlàálì fún wa ọlọ́ọ̀bọ̀ bá àlékí ọlá ní ọ̀hílà tí lákùn báyìí matul ànàámi ilá máa yú tìlá àlékún inú àwọn ẹranko yìí a ní gbogbo ẹ jẹ́ àlàálì fún yín kẹ́ ẹ àyàfi ń tá padà máa wá sàlàyé rẹ̀ fún yín o eléyìí ni ọ̀tọ́ ṣe jẹ́ àwọn kílá padà máa wá sálàyé inú súra ìkànnà ni a máa gbọ́ ńgbò ni màálù ọ̀jẹ̀ ń tà gbọ́dọ̀ jẹ́ mo rò pé ńgbò láàlágbò ṣíṣẹ́ rí ọ̀sán fún wa pé àgbò yóò tọ́kọ̀ jẹ́ ọlọ́ọ̀bá ní ilá máa yóò ti lá àlékún àyàfi ń padà máa wá kà sí ilé tí ọlọ́ọ̀bá ní ghayra muhilli saidi ẹ má sì jẹ́ ẹni tí ń sọ dídọdẹ di ntọ́tọ́ ńgbẹ́ bá wà nù sẹ́ hajj ńgbà bá wà nù sẹ́ hajj dídọdẹ èèwọ̀ lọ́jẹ́ haramu ni hajj àbí umra lóògbà tí yẹn bá ti gbé harami kò ní dọdẹ yọ́yà yẹn lẹ́nu pé táwọn á lọ́dẹ tí bó láti ríbi tá àti dọ́dẹ ní ìsìn àwọn olùkọ́ ní gbogbo tó bá fi lè jẹ́ túmọ̀ sí pé ìdọ́dẹ èèwọ̀ lọ́jẹ́ ìdí nítorí jẹ́ pé apákan àwọn olùmọ́ ní ordinarily àwọn ẹyẹ ilé tí wọ́n máa pọ̀ ní ní káàbà àfẹ́kọ́ ọmọ tẹ́rẹ́tì wọn kọ́ ọmọ ilé wọn ńgbọ́ bá lọ títí ajú àbí òmùra tọ́nà bá gbé ọgbà àárín wọn tí wọ́n fò kò sí nǹkan kan àmọ́ kan mú kó pọ̀ ńlẹ̀ mọ́ eléyìí tíṣẹ́rí ọ̀faramọ́ ni ọlọ́ba ni rẹ́rọ̀ muhili sọ́yìn ní ìgbà tí ọlọ́ba sọ gbogbo àwọn àyà ìkalẹ̀ ọpọ́síbù kẹ́ni tó gbé harami ọ̀dọ́dẹ̀ torí pé kámọ́ gbàgbé àwọn èèyàn ó gbé harami láti ibi tó dínà lọ sí mọ́kà ní kìí ṣe ní ìsìtẹ́ kà lọ́nu ọkọ̀ tẹ́ bá wo dístáǹsì ibi tá a ti gbé harami ti madina sí mọ́kà kẹ́ẹ̀tọ́ ibi tẹ́ yóò ti lọ sí hajj àbí umra fẹ́ẹ́ tí máa ń bọ̀ láti medina ẹ rí i pé ìǹtọ́fẹ́ tó distance nǹkan bíi four hundred kilometres ni àyè ìgbà náà ẹsẹ̀ wọn ò fi rìn inú gbọ́dọ̀ wọn ò ti rìn so automatically ọpọsibu kọjá pàmò èèyàn ó dira lọ́pẹ́ torí tá a bá rẹ̀ náà tá a pàdé because ọmọ àtẹ̀kì wọn days kátó débi tí wọ́n ń lọ nítorí ìdílé ọlọ́ọ̀bá nínú òpin ìgbà tí èèyàn bá ti wà nù. No harami kóun fẹ́ ṣiṣẹ́ hajj àbọ̀ fẹ́ ṣiṣẹ́ umra èèwọ̀ lọ́jẹ́ lórí rẹ̀ kọ́ dọdẹ o èèwọ̀ lọ́jẹ́ ọlọ́ba yìí ní sọ́lọ́ba fi sọ pé ghayra mu ilé sọ́ìdì wà á ń tún xuru tẹ́ ẹ wà ní kíni o tẹ́ ẹ wà ní ilẹ̀ haram ilẹ̀ haram kọ́dà bẹ́ẹ̀ yóò ṣiṣẹ́ hajj anabi sallallahu alayhi wa sallam sọ hudud yẹn ni pé boundary haram ti maka àti ti madina kọ́dà kéèyàn ọmọ sì sẹ́yìn hajj èèwọ̀ lọ́jẹ́ kéèyàn ọ̀dọ́dẹ́ nù bẹ̀ torí pé ọlọ́wọ́ bá ṣebẹ̀ ní ibi ìfàyàbalẹ̀ bí wọ́n dé ọmọ ẹ̀dẹ́ ènìyàn tọ́lọ́ bá ní wọ́n máa ń dákàlà hù kánà àmìnà wọ́n ọmọ ẹ̀dẹ́ ènìyàn tọ́ bá wọ̀ bí ó ní fàyàbalẹ̀ ẹranko gan tọ́ bá wọ̀ bẹ́ẹ̀ gbọ́dọ̀ fi ilẹ̀ mi. Allahumma àyàfà àwọn ẹranko kẹta nàbí sallallahu alayhi wa sallam fi yẹ wa pé a lè pa wọn fìlì hìlì wà haramu yálà ni wọn wà nínú tẹrítírì ibi tá a pè ní ilẹ̀ haram àbí ní taari inú iná làwọn ẹranko tán lè pààyàn la gẹ́gẹ́ bí ejò ó lè nìyàn la pàápàá jùlọ tó bá jẹ́ pé ibi táwọn èèyàn ti pa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nítorí ilé tá a bá rí àníṣe pé wọ́n ní amadu ọ̀dẹ́ àwọn àfilẹ̀ là torí pé lè nìyàn la àtàwọn ọ̀jọ̀ kan èrò ẹ̀rànkú tó jọmọ́ báyìí àwọn olùmọ̀ọ́sẹ̀ àlàyé tó pọ̀ nípa irú ẹ̀rànkú tó lè nìyàn la specifically ejò tó jẹ́ pé nùlù mọ̀dínà ẹ̀yẹ́ wà nùlù mọ̀dínà nù ilé rẹ̀ ọba rí jù ìtànẹ́bí ejo wọn àgbọ̀dọ̀ pa á fún wọ́ọ̀nì nǹkan jáde for three days fújọ́ mẹ́ta ìwọ ejo dákun jáde nínú ilé ìdánilẹ́bí ìwé nù tẹ́pọ̀ akọ́nà àwọn apákanà àwọn afáàní ọ̀ràn yẹn lọ́jẹ́ ìyẹn ni pé tọ́ba kára ń gidá pé wọ́n lò lè gbélé pẹ̀lú ejò ọ̀yà àfilélẹ̀ fèjò ni ọba àfilélẹ̀ lónìí tó lè sùn tọ́ba dilọ́lọ́ tó wọ́n ti àbí èlò tí ti wọ́ọ̀nù rẹ̀ tó ipa nàbí sọlọ́lá àlẹ́ wasallam wọn nígbà tí ń sàlàyé ń sọ fáwọn sàhábà pé àwọn ẹjọ́ olóòlù màdínà yàtọ̀ sí ìjọ bòmí o ẹni pé bẹ́ẹ̀ ṣe tírìtì wọn yàtọ̀ sí bẹ́ẹ̀ ṣe tírìtì ìjọ bòmí wọ́n ní tí ọba fún ní one in three days tí ọba jáde then ọlẹ́tọ̀ àti pa ọ̀sẹ̀ ọ̀sẹ̀ lọ́ngbà ni almuhim ilẹ̀ haram ìdí ni tàbí pè ní haram. láti gbólóhùn haram ní tọ́jú èèwọ̀ ìyẹn ni pé ìtọ́jẹ́ tọ̀ ń bomi nínú bẹ́ẹ̀ ni o èyí fi jẹ́ pé ilẹ̀ haram èyí jági nígbà ọkàn àárígi ní mo fẹ́ rorí ọkàn ọkàn ajá òun fi rorí èyí haram èyí gbọ́dọ̀ sí nínú ilẹ̀ haram èyí tẹ́ bàtà tó bá jẹ́ pé kan ti àfaramọ́ àmọ́ yàtọ̀ síbẹ̀ ni ilẹ̀ tá a gbọ́dọ̀ ẹnìkan ní his own way of thinking ẹnìkan ní kọ́lé kẹtí ń ṣe phd ní ní uk so ń sọ̀rọ̀ nípa importance ká ká gbin àwọn irúgbìn àbí igi láti sustain ilẹ̀ so àwa wa ńgbà tí n ṣe ti collect data rẹ̀ ńgbà tí àwọn sọ̀rọ̀ tí wọ́n sọ pé gbogbo àwọn kan yìí wà nínú islam ọ̀ yà lẹ́nu pé ó ní à ah, káwọn ohun tí islam ti pre ẹsẹ ọlọ́wọ́ bá fẹ́ ká preserve territory capital territory wa láti gbà náà lọ́wọ́ bá ti sẹ́lẹ̀ wọ̀ pé káka gégi kó nu olùmọ̀dínà àdùmọ̀ká kọ́ọ̀kan rí di pé wọ́n sá dànù. abadan ọgbọ́dọ̀ nídìí kan sọ́jẹ́ pé dandagbọ̀n la gbọ́dọ̀ sá torí ilẹ̀ haram ọlọ́ba ni ghayra muhilli sadi wa antum hurum ọlọ́ba wa aleke ọlá ni inna allah ya hukumu ma yurid torí pé ọlọ́ba ọba aleke ọlá ìmáa ṣe lórí ntọ́ba kò sẹ́ni tí ó bí ọlọ́run ọba léèrè ipe ìwọ ọlọ́run ọba ó ti ṣe léèlé wọ̀ ó ti ṣe léèlé tọ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí mùsùlùmí gbogbo ntọ́lọ́run ọba bá ṣe léèwọ̀ àdìọ́kàn wa náà ni pé aburú kan bẹ́ lára kínú àwa lè tètè má burú rẹ̀ àbá sì lè má mọ̀ èyí yòówù ìbáàjẹ́ èyí mú ọlọ́run ọba ṣe léèwọ̀ pàápàá jùlọ nínú táǹjẹ ká pé aburú wà ń bẹ̀ ni torí pé ọlọ́run ọba àlekè ọlá ni òun ah, ṣe ń tọ́ dẹ́tọ̀ fún wa ọ̀hẹ́lẹ̀ tilẹ̀kùn àtọ̀yìbáàt ń tọ́ da àṣelẹ̀tọ̀ fún yín àti gbogbo ń tá àṣeléèwọ̀ kọ̀dá o ń tọ́ lọ́wọ́ fi lè pè léèwọ̀ kọ̀dá ọlọ́wọ́ bá sọ tí mo mú léèwọ̀ torí pé kọ̀dá kìí ṣe pé kọ̀dá ló fi ṣẹ̀dí àlàsí kọ̀dá fàlàáfíà àti ẹ̀gàn àtàwọn tá a padà wá kanu tọ́lọ́wọ́ bá ṣe léèwọ̀ gẹ́gẹ́ bí òkú ẹran àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tọ́lọ́wọ́ bá ṣe léèwọ̀ awa lè ma tètè mọ effect dị ní ìsìn ṣùgbọ́n pọ̀ bá dé àsìkò kan nínú sẹ́mi rẹ̀ ọ padà mọ́ pé dájúdájú kínní yìí aburú tó tóbi ni ọlọ́ba nínú allah yahukumu mayuri ọlọ́ba ọba àlekè ọlá òun ní máa ṣe kíni o ní máa ṣe ọba léèrè láyé ama ya fàálù wọn hùmí salóònù ọlọ́ba ọba àlekè ọlá ni. تحلوا شعائر الله ولا الشهر الحرام ولا الهدي ولا القلائد ولا الهدي ولا القلائد ولا آمين البيت الحرام يبتغون فضلا من ربهم ورضوانا نعم وإذا حللتم فاصطادوا نعم ولا يجرمنكم شنآن قوم أن صدوكم عن المسجد الحرام أن تعتدوا نعم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان نعم فاتقوا الله إن الله شديد العقاب الله بابا عليك ولاني يا أيها الذين آمنوا مكوية يولو بابو دودو لا تحلوا شعائر الله àwọn àmì ọlọ́run ẹ má sọ di halali ìyẹn ni pé ntọ́lọ́run wọn bá ṣe ẹ má sọ di halali. apá kan dún àwọn olùmọ́ gẹ́gẹ́ bó ṣe wá látọ̀dọ̀ abdullahi bin abbas rọ́dí allahu ta'ala anhu wọ́n ní ta àgbàlérò náà ni pé manasikul hajj wọ́n náà ni àwọn ṣe hajj àwọn náà ni sha'airullah torí pọ́lọ̀ ọba ní iná sọ́fà wal marwata ní sha'airullah ní ààyè muzdalifa ọlọ́ọ̀bá ní indal mash'aril haram nítorí délé gbogbo àwọn ilé àwọn àyè kan ní ti ń tọ́ka sí pé àwọn àyè ọlọ́run àwọn àpẹẹrẹ òfin ọlọ́run ní gbogbo àwọn nǹkan wọ̀nyí nítorí ìdílé ẹ má sọ dídí tó jẹ́ ẹ̀tọ́ ìta àṣẹlẹ̀ wọ̀ ń bẹ̀ kẹ́yìn ọ̀wá lọ́ máa ṣe torí pé ẹlòmíì yọ sẹ́lọ̀ nílùú wọn kò ní tó kọ́dà ibi tọ́lọ̀ wọn bá ti ní àmọ́ sẹ́lọ̀ yóò tó débẹ̀ yóò tó máa sẹ́lọ̀ ẹ̀yọ́ tí a nàìjíríà dé yóò tó débi káàbà yóò máa sẹ́lọ̀ síbẹ̀ lómi náà ni ó dìdì kàába tí ó jalè ẹlòmíì náà ni ó lé sọfá àti márùwá ni ó ti jalè kọ́dà wàláì kankan jẹ́ pé ọba ni ló kọjá ó sì gbòmìjẹ lójú yàn wọ́n máa wọn ọmọ nàìjíríà gẹ́gẹ́ bí ó ṣe padà wá sọ fún wa tí wọ́n bára wọn ṣèrànù lórí nílẹ̀ arfa nílẹ̀ arfa àfáńjọ́ àràfá irú ẹranko lélẹ̀ nítorí délé ọlọ́ba ni láti ìlú ṣàá ìrọ̀lá abákanú àwọn olùmọ́ni ẹ̀ńtà àgbàlérò pẹ̀lú láti ìlú ṣàáìrànlá ipe aláṣùrù hurum la àgbàlérò àwọn oṣù alápọ̀nlé ṣẹ̀rí àṣẹléèwọ̀ wípé ká digun nú àwọn oṣù náà a gbọ́dọ̀ digun ipa fẹ́ jagun nínú àwọn oṣù náà àwọn oṣù náà làwọn oṣù mẹ́rin yẹ́bọ́lọ́ bá sọ pé iná ìdẹ́tẹ̀ ṣùhúrì ìndàlá ìtìnà àṣàrà ṣáhàrà fi kìtàbí lá يوم خلق السماوات والأرض أوان منها أربعة حرم فلا ذلك الدين القيم فلا تقل فلا تظلموا فيهن أنفسكم ọlọ́run bọ́ba àlekí ọlá ní iye àwọn oṣù lọ́dọ̀ ọlọ́run oṣù méjìlá ni inú àwọn oṣù wọ̀nyí inú wọn lọ́lọ́run ọba ti dá sánmà àti ilẹ̀ ọlọ́ọ̀bá wa ní àwọn oṣù mẹ́rin kan wá wà nù wọn tí wọ́n jẹ́ àwọn oṣù àpọ́nlé anabi sallallahu alayhi wa sallam ọ̀sálàyé àwọn oṣù wọn fún wa ó ní tàlàtún mutawaliyatun wa rajabu mudon ó ní àwọn oṣù mẹ́ta tún tẹ̀léra wọn wọn náà ní zulkaada zulhaj àti muharram àwọn oṣù àpọ́nlé làwọn oṣù wọn yìí lẹ́yìn náà ọwọ́ ni rajabu mudar àti oṣù rajab lóòótọ́ jẹ́ pé òun náà ni oṣù keje nínú kàlẹ́ndà hijira nítorí délé apá kan náà àwọn olùmọ́ni ńlá gbàlérò ìpọ́lọ̀ wọn bá ṣe léèwọ̀ ìpè ká gbóògùn nú àwọn oṣù náà èyí tí ó mú mùsùlùmí jagun nú àwọn oṣù náà òun náà ni pé tó bá jẹ́ pé òun á àtàkì àmọ́ àwọn ẹnìkan àwọn ọ̀tá wa wọ́n ń ṣe bá wa fẹ́ lọ kógun bá wọn á kà wọ́n kó nú àwọn aṣọ òrùlùfẹ́rùn ọlọ́ọ̀bá ni látún ìlú ṣàhàìrànláhi wàlẹ̀ ṣàhàrọ̀ haram àtàwọn oṣù alápọ̀nlé ẹ̀nà làwọn oṣù tá a sọ wàlẹ̀ hadiya àti hadiya nítàpẹ̀ ní hadaya ni pé ẹran téèyàn pa ń gbọ́ ọba lọ sí ṣe hajj hadiya láti ìtumọ̀ ẹ̀bùn ni ìyẹn ni pé ẹran tá a pa fún àwọn tálíkà tí wọ́n wà nínú káábà àbí agbègbè Ile haram tí wọ́n fi róúnjẹ nítorí wọ́n fi jẹ́ pé téèyàn bá lọ síṣẹ́ hajj lópa tó bá fi lè jẹ́ pé hajj tàmátù ìlú sí àbí kìránì yóò pẹ̀ràn ẹran ni yóò lọ yóò gbé fáwọn tí wọ́n ní bùkátà ń ni ẹ gbọ́dọ̀ lọ sise hajj tẹ́ ẹ lágbára àti tẹ́lẹ̀ kí wá lẹ́nu ìṣe tó lé tó pé iṣẹ́ hajj tọ́ ẹ ṣe ó ní bùkátà àbí mọ́jẹ̀mú ní pé ẹ ẹran àti àwọn ẹran tá a fàmì sí lọ́rùn ní tẹ́lẹ̀ ayé tẹ́lẹ̀ tó jẹ́ pé àwọn èèyàn máa rìnrìn àtútọ́ pọ̀ lọ ni káwọn èèyàn bá ń lọ wọn ó ti sàmì sẹ́ran táwọn fẹ́ fi ṣe tí wọ́n fẹ́ lọ pàǹgbà wọn bá ti ṣe hajj wọn ó ti sàmì sí àwọn eléyìí là ń pè ní kọ́lá ìtì kó lè ba àyàtò sẹ́ran tó jẹ́ pé kìí ṣe pé wọ́n fẹ́ lọ ṣe kí ni o wọ́n fẹ́ lọ fi ṣiṣẹ́ hajj àbí umra ni. nítorí délé àwọn ẹ̀rẹ̀ ikọ̀ tọ́ kéèyàn wá fi ṣe nǹkan ní ìyàtọ̀ sí pé kọ́ pa kún tá a fẹ́ fi ṣe o torí pé àti àti àti tàmì sí pé a fẹ́ fi ṣe kí ni o a fẹ́ fi ṣiṣẹ́ hajj. ọlọ́ọ̀bá ni wàlá àmì nàlbẹ́tàl haram yẹ́bẹ̀tà àfọ́dúnlá mi rọ̀bíhìm. wari bákan náà ẹ gbọ́dọ̀ kọ́dínà àwọn ẹni tá a fún ní ìfàyàbalẹ̀ ní mọ́ṣáláṣí àbí nílẹ̀ haram ìyẹn ni pé ẹn tọ́ lọ ṣiṣẹ́ hajj rẹ̀ tàbí tọ́ lọ ṣiṣẹ́ umra rẹ̀ gbogbo tó lè ti dà yín pọ́ tẹ́lẹ̀ bá wà ń bẹ́ẹ̀ gbọ́dọ̀ fọ́ọ̀kàn. eléyìí kọ́dà jahiliya àwọn ará jahiliya wọ́n pọ́n dé báyìí pé ẹlòmí ò rẹ̀ ń tọ́pa bàbá rẹ̀ gan títí ń wá àti lọ́jọ́ tó ti pẹ́ tí wọ́n bá ilé pàdé nídìí kàába àbílẹ̀ haram yóò yà kò ní í fún bákan náà ọlọ́wọ́ bá ṣe lófin pé gbogbo àwọn àyè a gbọ́dọ̀ lọ ẹni tó jẹ́ pọ̀ lọ hajj ni àbí umra a gbọ́dọ̀ fòrú ẹ̀mí rẹ̀ a gbọ́dọ̀ fòrò ẹ̀mí rẹ̀ débi ipá àti ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ nínú àwọn ẹlẹ̀ wọ̀nyí ó sì ní láàánú púpọ̀ pé lọ́dún bíi ọdún mélòó kan sẹ́yìn àwọn ẹnìkan tó jẹ́ pé eh, irú àwọn ẹni tó jẹ́ pé wọ́n ní tààrà ẹ̀sìn tí ó kọjá ẹnu àlà eh, wọ́n haijaki káàbárì wọ́n haijaki mosque káàbà for i think for days or hours pẹ̀lú ìbá àti gbogbo ẹ̀ nítorí pé àwọn rò pa wọn ní fanfa pẹ̀lú ìjọba saudi nítorí délé wọn àìjákì mẹsàlásì tó ti pa àwọn kọ́ńtrol rẹ̀ fún bíi àsìkò kan kó tó di pé débi páwọn èrò lé ta ló ráyè lọ sí tọ́wá fún mọ́ wọ́n fòrò ẹ̀ àmì àwọn èèyàn tó pọ̀ irun kó sì ju láyé malik fahad tó di wàhálà tó pọ̀ ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ kó tó di pé ìjọba padà sí kíni o ìjọba padà kápá wọn ọlọ́kọ̀ ọ̀jọ̀ kí ète ni wọ́n fi gbé àwọn amination wọnú káàbà inú mọ́sálásí kàábà fa nígbà àwọn kan tí wọ́n padà múnú wọn gbà tí wọ́n kọ̀ǹfẹ́ǹsì gbó lẹ́sìn gbé kìnní wọ́n kọ̀ǹfẹ́ǹsì lébi pé àwọn ọmọ gbé amination wọ̀ bí ìgbà táwọn bá gbé òkú wọn ṣe pé wọ́n gbókù lọ kí òun sókù la inú bí ìgbà wọn gbókù kọjá inú wọn sì gbá àwọn amination kọjá tí wọ́n fi kó wọn jọ tọ́pọ̀ wọ́n sì fòrò àwọn ilé àwọn èèyàn nítorí àyẹ̀lẹ̀ ni pé àwọn eléyìí náà sì gbà pọ́ pé lọ́kàn àwọn pẹ́sẹ́ làwọn ń ṣe pípẹ́ táwọn ń tẹ̀wọ̀n àwọn ò tó gba aládàá lórí rẹ̀ asbunallahu wa ni'mal wakil nítorí ìdílé ọjọ́ ọ̀ràn yẹn kéèyàn ọgbẹ́sìn yẹn dáadáa tí tara bá fi lè ju ìmọ̀ lọ nípa ẹ̀sìn fìtínà ní ìdálẹ̀ ètí sẹ̀ríà ṣe dẹ̀kùn lé lórí ìwọ́sọ̀dì tó le yọ wà di fìtínà nítorí ìdílé ọlọ́ba ní wàlà amin albaitan haram ẹ má ṣe fòrò ẹ̀mí àwọn ẹni tó jẹ́ pé àwọn lọ wá ìyọnu ọlọ́ni kọ́ wa gbógun tí wọ́n bẹ̀ẹ́ ọlọ́ọ̀bá ni yẹ̀bùtẹ̀wọ́n fadlan mi rọ̀bí mọ̀ ridwana ọlọ́ọ̀bá ọba àlekí ọláwá ni wà ìdá halaltum fastọ́dù tẹ́ ẹ bá parí tẹ́ hajj àbí tẹ́ ẹ bá parí tẹ́ umra tẹ́ ẹ ti kó nulẹ̀ haram ọlọ́ọ̀bá ni tẹ́ bá parí ilé ọlọ́ọ̀bá wa pa láti fastọ́dù ẹ wá dọ̀dẹ́ ńgbà náà tẹ́ ẹ àdínú apá àwọn olùmọ̀gẹ́ bíi ibnu hazm wọ́n ní tẹ́yìn bá parí iṣẹ́ hajj àbí umra ọ̀ràn èèyàn lọ́jẹ́ lórí rẹ̀ kọ́ dọ̀dẹ̀ wọ́n ní torí pé ọlọ́ọ̀bá pa láti pé pàṣítọ́ọ̀dù alámúrú yẹtẹ́dẹ́ lójú ńgbà ọlọ́ọ̀bá ti pa láti ó ti dọ̀ràn èèyàn ṣùgbọ́n gbogbo àwọn àfáà yòókù ní sam kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ káàídà kan bẹ̀ lọ́dọ̀ àwọn àfọ ní òṣòlò fẹ́k ní principle of jurisprudence lórí pé alámúrú báàdàn náhì yasiru ìlàmà kánà kọ́bùlàn náhì ntọ́lọ̀ wọn bá ba pa láṣẹ àṣẹ tọ́lọ̀ bá pa lẹ́yìn ìgbà tó ti se nkan ò léèwọ̀ kí ní ìdájọ́ àṣẹ lẹ́yìn ìgbà tọ́lọ̀ àwọn ìdájọ́ jẹ́ ìdájọ́ tó ṣe léèwọ̀ tẹ́lẹ̀ kínú kí ní ìdájọ́ rẹ̀ kó tó dípọ́ se bá ṣe léèwọ̀ ńgbọ́ lọ́wọ́ bá ṣe léèwọ̀ lọ́wọ́ bá pa pé ni halal ni tọ́ba wọ̀ dọ́dẹ tọ́ba wọ̀ ọmọ dọ́dẹ kò sí ládàá dí dọ́dẹ kò sẹ́sẹ̀ àìdọ́dẹ ṣùgbọ́n lọ́ọ́ bá tẹ́lẹ̀ wọ̀ lásìkò kan àsìkò tẹ́ hajj lẹ́yìn ìgbà tọ́ba parí tẹ́ hajj ọlọ́ọ̀bá ni ó ti wáá di halal o lè ṣe ní ìsìn ń túmọ̀ sí pé ọ padà sípò rẹ̀ fi tẹ́lẹ̀ kì í ṣe pọ́jọ́ náà yẹn ọlọ́ọ̀bọ̀bọ̀ àlekẹ́ ọlọ́wà ni wàláyà jẹ̀rìmánnákùn ṣànàánù kọ́ọ̀mìn àlà àlàtà àdìlù ẹ̀ mọ̀ sí jẹ́ kọjá pé ọ̀tẹ̀ tàbí ìjà tó wà láàrin yín àtijọ́ kan ẹ mọ́jọ́ ọkọ̀ dínà yín àti sàṣedọ́gba o ẹ mọ́jọ́ ọkọ̀ dínà yín láti sàṣedọ́gba. naam naam ọlọ́ọ̀bọ̀ bá a lè kí ọlá ni wàlá yẹ dìrìmọ̀ nẹ́kùn ṣàǹánú kọ́ọ́mí an sọdúnkùn anil masjidil haram an ta àtẹ́dù ilé àpàdà ká níwájú níbi bí ọlọ́run bá ń sọ̀rọ̀ nípa pé ẹ mọ̀ sí jẹ́ kọjẹ́ pé in táwọn àjọ kan ti ṣe fún yín tọ́jẹ́ pé wọ́n kọ dínà yín láti dé kaaba ìyẹn ni pé lọ́dún táwọn sahaba àti anabi sallallahu alayhi wa sallam tí dira láti lu maka láti lu madina wípé wọ́n fẹ́ lọ sí umra ní kaaba wọ́n dé etí ilu maka ìròyìn kan àwọn ará mẹ́kà wọ́n lọ kọ́ dínà wọn pé wọn ò gbà kán wọlé wọ́n ti dé ti mẹ́kà tó ìlú abínibí anabi sallallahu alayhi wa sallam ṣùgbọ́n àwọn arúgbákà yàrí pé sam kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yà padà ni nítorí ìdí eléyìí ìní wọn fi ṣe májàmú pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam tá a fi mọ̀ sí sulhul hudebiya. ìgbà wọn ti sulhul hudebiya yìí wọ́n ní intaase ni pé ìrìn anabi sallallahu alayhi wa sallam àtàtà ẹ padà sílùú madina ẹjọ́ dọdún tí ń bọ̀ ẹ̀tọ́ máa padà bọ̀ kí ló dé kò sí nǹkan kan bá àkàtì fẹ́ràn nù nítorí délé àwọn sàábà padà ọkàn wọn bàjẹ́ padà apákan nu wọn sì ẹ̀yà rí pé ìrìn anabi bójú ogun nìkan káyà àjagun anabi nílá anabi gbà gbogbo mọ́jàmù tí wọ́n lé lé lẹ́tọ́jẹ́ pé mọ́jàmù tí wọ́n ti pẹ̀lú àbòsí. Si ẹnu májàmù si wọ́n ti ti sulhul hudaybiya wọ́n ní ìrẹ muhammadu àtàwọn ọmọlẹ́yìn rẹ ẹ padà lọ ibi ẹ ti wá ọdọọdún tí ń bọ̀ tẹ tó wá padà wá ṣiṣẹ́ ọmọlá tẹ fẹ́ ṣe anabi làgbẹ́lẹ̀ ẹlẹ́ẹ̀kejì inú àwọn májàmù ọ̀nà ni pé gbogbo ẹni tọ́ba lé within the period tá a ti agreement yìí ń ṣiṣẹ́ láàrin wa. gbogbo ẹni tó bá gba ìsìláàmù tó sáko maka tó bá sá dọ́dọ̀ rẹ̀ èyàn ní gbọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam ẹ̀yin mùsùlùmí ẹ̀ gbọ́dọ̀ gbá sọ́dọ̀ ṣùgbọ́n gbogbo ẹgbẹ́ tó bá lòun ò ṣe ìsìláàmù mọ́ tó bá padà wá maka àwọn ará maka gbà sọ́dọ̀ ẹ mọ̀ wá bò sí àwọn sàábà yàrá pé sam kò sì ti ń jẹ́ bí anabi ẹ̀kọ́ mo fara mọ́ mo gbá wọlé báyìí ni mọ́jàmù isa ti lọ lọ́lọ́kọ̀ọ́jọ̀ kan àwọn mọ́jàmù tí wọ́n ṣe lẹ́yìn ìgbà tí wọ́n wà nínú mọ́jàmù yìí àwọn kan tí wọ́n ráyè sá tí wọ́n gba ìsìláàmù táwọn ará mọ́kà fúnlẹ̀ mọ́ wọn tí wọ́n ráyè sá wọ́n sá lọ mọ̀dínà nígbà àwọn dọ́dọ́ anabi sallallahu alayhi wa sallam anabi ní èmi èyí àdéhùn àdéhùn ti ti ń bẹ láàrin èmi àtàrà mọ́kà náà ni pé ìnígbà yìí sọ́dọ̀ nítorí délé ẹwà bí ẹ ti ṣe apákan nù wọn bu ẹkún pé eré anabi tá a bá padà sódò àwọn ará mọ́ka pípa wọn pa wá wọn jẹ wá yà anabi tó pòmù tí a fẹ́ ṣe mi ò ní yà déhùn èmi ṣe ń ti yà déhùn nítorí délé gbogbo wọn bẹ̀rẹ̀ sí ronú kí wọ́n ṣe apákan nù wọn arákùnrin kan wọn ní ńgbà tóun dídí ọwọ́ àròpítọ́ tóun bá padà sí mọ́ká ọdọ́ta lòun fẹ́ lọ bá ìyà lòun ó tó lọ jẹ òun ọ̀yà máa gbé inú gbóni nítorí délé bó ṣe wà ní ògbó kan tó ti ń gbénu àwọn ọlọ́kọ̀ ọ̀jọ̀ kan àwọn ẹni tí wọ́n fara jọ tí wọ́n bá ti padà pé àwọn náà dé mọ́dínà o àwọn ará mọ́dínà ọgbà wọn àwọn padà lọ mọ́ka yọba dá wọn lópẹ́ ẹ lọ fi ra ẹja kújá jókòó bì kájọ wíyá tó bọ́ àwọn ti fọ́ọ̀mù community wọn bẹ̀ wọ́n ń tẹ̀lé wọn. ṣùgbọ́n inú gbó wọn wà wọ́n jẹ́ wọn ò mú wọn nà wọn lò. wọ́n á ní sọ ní táàsì ní pé sẹ́ra àwọn ará mọ́ká tí wọ́n fòrò ẹ̀mí wáyé ọ̀nà bíi náà ni nǹkan ọjà wọn máa gbà kọjá tí wọ́n bá ti ń da gbé nǹkan ọjà wọn kọjá àwọn ará bí ọba gbà lọ́wọ́ wọn ara dúkìá wa tẹ̀ ti gbà á lẹ̀ torọ́ kálukú sákòsẹ́ tó mú nǹkan kan jáde lẹ́yìn aṣọ ara rẹ̀ inú ètò ẹ ti gbà á ti jogún ilé ẹlòmí ẹ ti jogún sọ́ọ̀bù ẹlòmí àwa náà gbà ń bẹ kẹ́yìn orí bíi tiri wọ́n bẹ̀rẹ̀ sí da wọn lọ́nà àwọn ará mọ́kẹ́ ó sì mú kóoru àwọn oníṣòwò ni wọn gbogbo tí wọ́n ta bá ọjà wọn àwọn ọ̀fẹ́ in fact inú tí wọ́n fà tí wọ́n fi reject ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam pé kí wọ́n gbà lójijì economic reasons wà ń bẹ̀ tí wọ́n rò pé tó o bá ní kó kálukú ọmọ jọ́sìn fọlọ́ nǹkan gbogbo ọlọ́run kálukú ìlú rẹ̀ ọlọ́run rẹ̀ wà tó bá ti pọ̀ ọlọ́run lù rẹ̀ yọ ọmọ gbọ́ àwọn tí wọ́n wá mọ́kàbọ̀ láti fẹ́ ṣe tí wọ́n bá wá náà làwọn rí ọjà àtà ọwọ́ àná tó fi yarí pé ará bí tí sí fòrò àwọn ará làwọn eléyìí ara àwọn tí wọ́n sá kú ọmọ káàkiri wọn ò lè jókòó ni o fúnra wọn wọn lọ bá nàbí sọlọ́lá àlẹ́ sọlọ́mọ ara àmọ́ká wọn ní òórí dákun àdéhùn yìí dákun já ká já fagilé ẹni tó bá gbà wá jókòó ó ti tó bá wọn náà nítorí ìdílé wọn nọlifáì ìgbà tó wá wọ́n ti wá rò náà lọ retaliate ní táwọn ará kìíní ìfojú wa rí àwa náà á sì rà á ọlọ́ba ti torí ọ̀tẹ̀ tí ń bẹ láàrin yẹn àtàwọn kan tó jẹ́ pé torí pé wọ́n kọ dínà yẹn àti dẹ́mọ́síláàsì yẹn ní pé lẹ́sìn à ń ta kẹ́ ẹ wá kọjú ẹnu àlà níbi pé ọ̀tọ̀ kẹ́ ẹ ṣe fún wọn. kẹ ẹ wá lọ sẹ́kù wọn ọlọ́ọ̀bá lòun ò gbà bẹ́ẹ̀ fún yìí o ọlọ́ọ̀bá ni wọ́n ta àwọn alẹ́ ìbéèrè wọ́n tẹ́kù wa ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀rànra yín lọ́wọ́ alẹ́ ìbéèrè níbi ìtẹ̀lé tọ́lọ́hún apákanú àwọn olùmọ́ni alẹ́ ìbéèrè àìfẹ́rẹ́ ìkàyẹ̀rát ìbí ẹ bá ti fẹ́ ṣiṣẹ́ rẹ̀ ẹ̀rànra yín lọ́wọ́ ẹ̀kúnra yín lọ́wọ́ níbi ìṣiṣẹ́ rẹ̀ wọ́n tẹ́kù wa wọ́n ni wọ́n tẹ́rù máa ṣíyà àti payọ̀ ọlọ́run ọba ìyẹn ni pé ẹ kíra yín lẹ́yìn níbi pé kí ni o níbi kẹ́ ẹ dènà sísẹ lọ ẹ̀sìn tọ́lọ́run ọba fẹ́ ẹ dènà sí tọ́lọ́run ọba ọ̀fẹ́ gbogbo gbàtọ́ ọba sọpọ́tì ọmọ ẹ̀yà rẹ̀ sọpọ́tì rẹ̀ lórí tọ́lọ́run ọba fẹ́ mọ́ sọpọ́tì rẹ̀ lórí tọ́jẹ́sẹ̀ lọ ìdí ni tánàbí sallallahu alayhi wa sallam fi ni ó ń sọ̀rọ̀ àkọ́kọ́ zaliman aw mazluman sọpọ́tì ọmọ àyá rẹ̀ zọ́ọ́límán ńgbọ́ sábòsí àwọn mùsùlùmán àbí ńgbà sábòsí fún un gbọ́dọ̀ yẹ àwọn alárúbá máa ń lò kó tó di E ìsìláàmù dé ìdáhùn gbá lérò clear ńgbọ́ títí ọmọ àyá rẹ̀ ó lọ sábòsí o abo wọn sábòsí fún o dóòtì láyé sàlónà àkàhùn ìnáyọ̀ ń

ẹ má rara yín lọ́wọ́ níbi ọ̀tẹ̀ ẹlòmíì wọn ọ̀rẹ́ lai, láíláí ṣùgbọ́n gbà wọn fẹ́ dìtẹ̀ wọn rẹ nítaṣe tá ní wọn ọrịa rí o ṣùgbọ́n wọn fẹ́ dìtẹ̀ nìkan ìgbà náà wọn ọ̀rẹ́ díẹ̀ bọ́lọ̀ ṣe júwe wọn fún anú alukọ̀rọ̀ pẹ́ta sábò hom àwọn hom ó ṣe bí ìkan náà ni wọ́n wà ní ṣùgbọ́n kan wọn bá fẹ́ sábò sí ṣe kí ọlọ́ba ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo gbọ́dọ̀ jẹ́ báyìí wọ̀lá ta àwọn alẹ́ ìfún wọn ìdúwàn ẹ má rara yín lọ́wọ́ níbi ìsẹ́lọ̀ ẹ má rara yín lọ́wọ́ níbi ìdáná ọ̀tẹ̀ kàkà tó fi máa dáná kún ọ̀tẹ̀ láàrin àwọn ọmọ àyá dákun tètè wá gbogbo bọ́ọ̀bà rí ọ̀nà àti ṣàtúnṣe láàrin wọn ń tún dáná ọmọ lùlù ọ̀tẹ̀ mọ̀jẹ̀ tí wọ́n mọ̀ lùlù ọ̀tẹ̀ ìwọ lọ́sà mọ̀ dáná kún pé kọ́mọ jónsù là ọlọ́ba ni wàlá tí àwọn ọ̀nà alẹ́ ìfì wọ̀lẹ̀ òdìwà ọlọ́ba ni wọ́n tẹ́kù là ẹ wá páyọ̀ ọlọ́run torí pé gbogbo ń tá a ṣe tá a fi rí ìyọnu ọlọ́run ọ bẹ̀rẹ̀ láti pé ká páyọ̀ ọlọ́run ọlọ́ba ni wọ́n tẹ́kù là ìnà là ṣèdílù lẹ́kọ̀ọ́ torí pé ọlọ́ọ̀ba ẹ̀ńtọ́ bá kọ́ tó lóun ọ̀tẹ̀lé tọ́lọ́n ọlọ́ọ̀bọ jẹ́yà ìyá ọlọ́run bá sì le nítorí ìdílé ẹran ara yín lọ́wọ́ lórí dáadáa ẹ mọ́ran ara yín lọ́wọ́ lórí ẹ̀sẹ̀ lórí tọ́lọ́wọ́n bọ̀ yọnu sí. wàláwù tí ala àlàm àdùn báyìí tọ́ba di lọ́la ṣáàlá á tẹ̀síwájú lọ́rọ̀ àwọn tọ́lọ́ọ̀bá ká sílẹ̀ ní tọ́jẹ́wọ̀ lórí wa ká jẹ ní ṣe léèwọ̀ ní tìjíjẹ kọ́lọ̀bọ́ sànù wa wàláwù tí ala àlàm náà àìkú sàǹtìlá.

àfijọ́ rẹ̀ ó jọ ti bílẹ̀sì àgbétajú fún àbí àtàbà a lè fi dáwà pé ọkọ̀ fún yàn tó tó fún ìtajú nígbà wọn lè dìbò lórí pé wọn ò dìbò àwọn ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú

the wa thing wá applicable kì í ṣe níbi nìkan ní àwọn àyè mítọ̀ wá tó jẹ́ pé a bá pín ogun octogun bá tẹ́kù báwo la ṣe sí aláàrin tí wọ́n ní àwọn hawashi extended family tó jẹ́ pé ogun lè kàn wọ́n tá a bá wà wọn kàn tó bá wà wọn jẹ tí ó bá sí arínú àwọn olùmọ̀ tí wọ́n rò pé á da owó ń padà sí baitul mal níbi àwọn tó jẹ́ pé wọ́n ní baitul mal nínú provision lọ́wọ́n. pé àdá padà sí bẹ́ẹ̀ tó máa tí ọmọdé àǹfààní fún àwọn mùsùlùmí àti nínú apá àwọn olùmọ̀tò sọ pé àdá padà fún hibatan yọ́ọ́ jẹ̀ dájì lógún yọ́ọ́ jẹ̀ dájì ní ẹ̀bùn àlàyé ó ti fẹ́ lórí decision ẹni tí ń ṣe lórí irú ẹlẹ́ẹ̀kejì ó náà ni pé nga kini náà ọ̀rọ̀ bá a máa ṣe gbé àbí kí n gbé machine fún ẹni tí ń Ah, ọ̀rọ̀ àyàpá sí bí ṣẹ̀rí àdìlẹ́sì bí oríṣi méjì ni mo mọ̀ ìmọ̀ bọ́ oríṣi kẹta wà is either èmi mo ní machine ń gbé fún pẹ̀tọ̀ at the end of the day one thousand naira ló mú wa on daily basis ọmọ mú one thousand wa lápèjúwe ẹ̀yìn wa tàbí ìyẹn ni pé èmi mo still ní machine o kìí ṣe pọ̀ ń sanwó machine ọ̀ ń sanwó ọ̀nkàn deliver ojúmọ́ ni tàbí dàkejì ọ̀nà ni pẹ̀tọ̀ machine yóò màá tà fún ọ ní one hundred and twenty thousand ọ̀sán nù iye oṣù báyìí tàbá lọ́sàn nù iye báyìí automatically iye tó ọmọ mú wa lọ́sẹ̀ níye báyìí because táìmù tá a bù fúnra báyà nítorí ó fọdún kan san lápèjúwe àbófi eighteen months san so weeks mélòó nù eighteen months weeks báyìí by calculation iye báyìí lọ́mọ sàn per week tó fi sanwó machine ta irú ẹlẹ́ẹ̀kejì kò sí tó burú torí pé bíi bẹ́ẹ̀ bí taxit ni kò sí tó burú tí a bá ti agree bẹ́ẹ̀ ti bí implication tala ọkọ ni pé mo gbé mọ́ṣíìnì fún kọ́lọ́ fi ṣiṣẹ́ yóò mú one thousand naira wá ó rújú nínú islamic uh, law of contract kọ̀ wá clear because ó súnmọ́ kó tètè dá wàhálà lẹ̀ ńgbà ọba lọ tó ṣiṣẹ́ tọ́ba pa ten thousand one thousand ní ọ̀bọ̀ mú wa tọ́ba pa hundred naira one thousand ní ọ̀bọ̀ mú wa ó súnmọ́ kọ́ dátí kó tètè dá fìtìnà rẹ̀ jíjìn tó fi jẹ́ pé ìmọ̀lẹ́ ra yín tó tọ́ba ya bẹ́ẹ̀ àwọn ẹnìkan tó jẹ́ pé gan kìí ṣe pé wọ́n mọ̀ òfin ọlọ́run experience day to day ó sì kọ̀ wọ́n ó jẹ́ kí wọ́n máa lo òfin ọlọ́run wọn mọ́pọ̀ òfin ọlọ́run làwọn ń ṣe ordinary leave ti yẹ jẹ́ ni pé torí kí ni à ń pè ní ìjára ọ̀fẹ́ rẹ́ǹtì rẹ̀ fún ni mo rò pé torí bí wọ́n ṣe ń ṣe pé ó mú báyìí wà ètò ẹ̀kọ́ jẹ́ ni áìdá kí n gbé mọ́ṣíìnì fún un lọ ṣiṣẹ́ iye tó ọba pátá bá yọ owó epo àádọ́pin bóyá fifty fifty bóyá sixty forty lórí àmọ́ náà lélẹ̀ o bó ti yẹ kọjá aláwọ̀ kan nù àbídàkejì òun náà ni pé kí n rẹ́ǹtì irinṣẹ́ òun fún un implication rẹ̀ ni pé iye tó bá wọ̀ ọ̀pá èmi ti rẹ́ǹtì ẹ̀ fún ọ bóòdì ó ti wá jẹ rẹ́ǹtì ó ní pé láàárọ̀ tó bá dé kọ́sàn one thousand naira rẹ́ǹtì for the day nù. No ìwọ́ gba one thousand naira kọ̀ wa wàá gbé mọ́tò kọ́ lọ jókòó lé kó sùn o ti fún ní access sí irin sẹ́wọ̀n iye tó bá wù kọ́ pa kọ̀ bá gbé kọ́ pa ten thousand twenty thousand kò sí tọ́fẹ́ kàn ọ́ tó rọ rẹ́ǹtì irin sẹ́ fún ni mo rò pé bó ti yẹ kọ́ jẹ́nu tí òfin ní bí fìtì náà mo láwọn ẹnìkan tó jẹ́ pé kì ṣe rẹ́rẹ́ kọ́ jẹ́ pé òfin ọlọ́ọ̀ necessity ló mú wọn ẹgbà òfin sáà mọ̀ ń jókòó e tàbí àwọn ẹnìkan tí wọ́n lá àwọn ọkọ̀ móòlù ẹ̀yìn ẹlòmíì móòlù ẹ̀rẹ̀ láti 1960s ní sì ń bẹ̀ẹ̀dì sí wọ́n ti pàṣẹ gbogbo ara rẹ̀ wọ́n á bèèrè pé bó wọ́n ti ṣe ó ní à àwọn ọmọ ìyàwó ẹgbà ìjọ tí ọba láàárọ̀ sọ̀bá ti wá gbọ́kọ̀ ni ó ti kó wa ààrẹ kò tọgbọ́n ó ti kó wa kì í ti pọ́wà lọ ti pa owó tọ́wà mọ́ wa àjọ mọ́ wa jà ó ní àkùtì ti ń jẹ́ bẹ́ẹ̀ mo ní bàbá bẹ́ẹ̀ ni ó ní kí ló dé ó ní àwọn ọmọ èkó ọgbà báwọn òun ọmọ pòfin ọlọ́ọ̀kan ni ah, experience ò ní la o <laughs> ti kọ́ lé òfin ọlọ́ àtòfin ọlọ́ jẹ́ bá tẹ̀lé ìrọ̀rùn wà ń wà láì kó wa tó bá ti kó dé iye báyìí ló gbọ́kọ́ wà nírọ̀lẹ́ bóyá aago mẹ́sàn alẹ́ ni bá ti gbọ́kọ́ di bá di lọ́la tó bá wa owó tò o ó sì bó ti yẹ kó rí nù bẹ́ẹ̀ ọ̀pọ̀ bá ti jojuma o máa sí ni ọmọ ilé ní eh, aláta ẹtí tí ń ṣiṣẹ́ kí taxi driver ọmọ sáàgọ́ fẹ́ tó lọ́kọ̀ torí àìlú tọ́ ìta ti fi bọ́ yín kọ́lọ̀ bó sàmà náà wa ọ̀la ọ̀tá ọ̀la wà náà. Naam. Naam. Mm àṣà aláǹtọ̀ ẹlẹ́ẹ̀kejì lórí àdúgbò tí àwọn ìjọba wà nígbà ìṣẹ̀lẹ̀ ẹgbẹ́ àdúgbò tí àwọn ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ òye tó ti wà ní tó ti wà ní tó ti mú sí àtúwà àdúgbò lórí aláwọ̀ àjọ ìṣẹ̀lẹ̀ ṣé àdúrà ó gbòòrò báyìí ó gbòòrò sí tó wà ní tó ti àti àdúrà. tọ́ ìbéèrè àkọ́kọ́ nípa pé bí irú àsìkò ti tọ́jú pé àsìkò òjò láwà tí òjò bá káwa mọ́ mọ́síláṣí àbí nam lásìkò magrib sáà lè pa tí èwo ló fi lọ láti pé ká pa magrib àti ìṣá ìpapọ̀ ni tàbí ká kí magrib lẹ́yìn ọ̀rẹ́ yìí ká padà wá kí ìṣá ìka kí tẹ̀ráwì. ìtọ́fà tí àwọn olùmọ̀ tí ṣẹlẹ̀ àfihàn ká pa àrùn pọ̀ kí wọn náà ni pé tá à ń bá ń bẹ̀rù pé tá a bá túkà nílẹ̀ padà wá mọ́ mo rò pé tá a bá bẹ̀rù pé tá a bá túkà nílẹ̀ padà wá mọ́ ó dìpẹ́ lórí area tá a wà àti kọ̀ǹdíṣà àwọn ìtàn wá mọ́síláṣí nítorí délé tá a bá rí pé tá a bá kí mọ́gírì a bá túká à nílẹ̀ padà wà mọ́ ká pápọ̀ ká kí ìṣá yìí mo rò pé ká pápọ̀ ìṣá yìí kì ṣe dandan gbọ́n pé tá fẹ́ kí asámú kọjá pé immediately tá a kí ìṣá kan náà láti asámú mo rò pé alẹ́ àgbẹ̀ pẹ̀tọ̀ kọ́ńkàlùkù lè padà lọ ilé tó tó bá dá ká padà wá kí asámú torí kì í sọ̀ràn yẹn tá a bá lè padà wá kí asámú fáìn tá a lè padà wá kí asámú wọn kàlùkù kí inú ilé rẹ̀ mo rò pé kọ́lọ̀ ẹ̀kọ́ àmọ́ sí ẹlẹ́ẹ̀kejì nípa nípa alkunut èyí tó wá nù hisnul muslim ní ti wítìr gbọ́dọ̀ allahumma adina fi man hadith dé parí ṣùgbọ́n pàmì àwọn àdúrà mi tó máa jù bẹ́ẹ̀ lọ táwọn olùmọ́ máa ṣe ṣé eléhùn náà tọ́ nítorí súnmọ́ jù náà ni pé kò sí tó burú torí pé àdúrà ni nínú rẹ̀ kí ọkàn tó ṣe kókó jù náà ni pé nǹkan bíi méjì àbí mẹ́ta one kí ọmọ àdúrà ti ń ṣe é ṣe dáadáa torí ẹlòmíì tí wọ́n bá ń ṣàdúrà ní kóòlù ti láti kàbí ẹ̀ ti fẹ́ lè fọwọ́ di etí kọjú ìpínlẹ̀ lómi ṣe ọlọ́ hákàtẹ́ ti kọ̀ ha dáadáa kò kí ó fẹ́ sàfà wàhálà ni ọlọ́ ẹlòmí ọmọ kàkí nínú kùnú tí ọkàn yóò sì máa bàjẹ́ kí ẹ ọmọ tí ń kà dáadáa ẹlẹ́ẹ̀kejì ọ̀dà ìwọ́ tó ń ṣe kùnú kọ́ ọmọ tó mọ̀ tó ń kà tọ́lá dùà ni because ọgbà ọmọ sàdùà yìí tó wà relevant sí ti condition tí a wà sí ti ẹ̀ léèdì kí sí ti ó wà relevant tí wọ́n lómi ọkàn máa sàdùà gbogbo ọkàn sáti hákàtẹ́ ti àbọ̀kàn hàmìkàlà kọ́lọ̀ bó sàmọ̀nà wa wàláwùtà láàlá. اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون علينا مصيبات الدنيا ومتعنا بأسماعنا وأبصارنا وقواتنا ما أحييتنا واجعله الوارث منا واجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يرحمنا سبحانك اللهم وبحمدك